àti ramọta ẹ juwọ́ sáwọn èèyàn ẹ juwọ́ dáadáa àwọn èèyàn ń wò yín gan ẹ kí àwọn ti yín ẹ kí àwọn fáǹsì yín ẹ kí wọn tẹ̀sọ́ tẹ̀sọ́ tòṣogbo tòṣogbo tèkótèkó yẹ kí wọn àwọn èèyàn ń wò yín o ẹ kí wọn náà àwọn èèyàn ń wò yín kí gbogbo ẹ̀yin fáǹsì mi. mo kí gbogbo ẹ̀yin fáǹsì mi ẹ̀yin lólùfẹ́ mi ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o àwọn tó tọ́jú yín. ẹ̀yin tẹ́ ń tọ́jú mi mo ṣe o mo dúpẹ́ lọ́wọ́ yín o. kí lorúkọ yín mà. Ramota. èmi ẹ sọ̀rọ̀ sókè. Ramota. Ramota kìnì kìnì sọ́ni mi. Ramota Adetu. Ramota Adetu wow this is uh, sister Ramota mọ̀mọ́ wa mọ̀mọ́ wa nìyẹn. <laughs> Ah, ẹ máa rí ànúgbà. now wọ́n send fídíò kan sí mi láàárọ̀ wọ́n ti ń pè ó ti ṣe díẹ̀ bá gbé yẹn bá gbé yẹn wọ́n ti ń pè ó ti ṣe díẹ̀. àgbàlá Gabriel ṣébàdàn lẹ́wà mo ń bọ̀ o ìyá yín rámọ́ta ni mo ní ta ni ìyá mi wọ́n ní èmi rámọ́ta ni mo sọ ṣé àti rámọ́ta kan náà wọ́n láwọn fẹ́ wá síbàdàn ta ni ó mú yín wá wọ́n ní ará àwọn kan ibi tí àwọn ń ọ̀dọ̀ ẹni táwọn ń gbé táwọn ń gbé mọ́mẹ́jẹ ẹ̀yà ẹ̀jẹ̀ kéré ẹ̀jẹ̀ kí wọ́n rí wọn ẹ̀wá ẹ̀dúró táwọn èèyàn. ẹ kúrọ̀lẹ̀ gbogbo ẹ̀yin fáǹsì Ramota. àti Ramota ó yẹ tí wọ́n wọ́jú sáwọn èèyàn dáadáa ẹ̀jọ̀ kí lẹ ní sọ fún àwọn èèyàn ní ìrọ̀lẹ́ yìí kí lẹ ní sọ fún wọn <laughs> kí lẹ ní sọ fún wọn kí lẹ ní sọ fún wọn. wọ́n ti ju ṣẹ́ẹ́dí bá ṣe dé láti ìrọ̀lẹ́ wọ́n ní ẹ sọ̀rọ̀ àti ní àjẹ́ ṣé mo kẹ́ mi ìrí àgbàlá Gabriel rí mo kàn máa ń wò wọ́n lórí fóònù ah, ẹ sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ látàrọ̀ bẹ́ẹ̀ mo believe pé lè sọ̀rọ̀ sí i èrò ń wò yín òjò dẹ̀ fẹ́ rọ̀ àdẹ̀ ní ìṣẹ́jú tó pọ̀ kí lẹ ní sọ fún àwọn èèyàn tó ń wò yín lórí afẹ́fẹ́ kí lẹ ní sọ fún wọn. kán jọ kán gbà yín tọwọ́ tẹsẹ̀. mi nìkan náà ni mo dá ń gbé àwọn àbọ̀ mi náà tí wọ́n ti kó lọ síbò mi ẹni sùúrù tí máa fẹ́ gbọ́ yín dáadáa ẹni kànjọ kan gbà yín tọwọ́ tẹsẹ̀ pé ẹ̀yin nìkan lè ń dá ṣe kíni. ẹ̀yin nìkan lè ń dá gbé how come tẹ́yin nìkan fi ń dá gbé kí ló dé. mẹ́wọ̀n pọ̀ tẹ̀sán. ṣèbẹ́ lábúrò. mo lábúrò mo lè fi mm, ilé mọ́ mi sílẹ̀. ok ẹ lè fi ilé mọ́ mi sílẹ̀ ok ṣé ṣé mọ́ yín kọ́ lé ni. mọ́ mi àbí ibo lẹ ti wá bì lé ni. Mm, ẹ níbo lẹ ti wá ibo lẹ àti ní ilé wo lẹ ti débì lénìí mo gbọ́ tí wọ́n sọ pé ọ̀dọ̀ mọ́mì ilẹ̀ ń gbé tẹ́lẹ̀ ọ̀dọ̀ mọ́mì ilẹ̀ ń gbé wọ́n wá ní lọ́jọ́ kan pé ẹ kúrò níbẹ̀ ẹ sọ̀rọ̀ àti ramọ́ta ẹ long story ni. ó mọ̀ mọ̀ lẹ́mí wọn fún mi pé mo fẹ́ lọ. ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ lọ ẹ fẹ́ lọ síbo mo fẹ́ dé ilé. ilé. mi fẹ́ kí ilé yẹn ti da woro tẹ́lẹ̀ nǹkan mọ́nìjì nìyẹn. ok ilé tẹ̀ ń gbé yìí ilé tó ti da woro ni ilé àbúrò yín ok àbúrò yín ti ṣaláìsí. ọkùnrin. Mm. ok so ilé ìjọ bẹ́ẹ̀dẹ̀ yín gangan ló ṣaláìsí ok so ilé àbúrò yín yẹn ni mm, ẹ wá pè ní ilé ahoro ṣé ilé tó dahoro ìyá ṣé bẹ́ẹ̀ lẹ ṣe ń gbé títí dàárọ̀ yìí kí wàá lẹ fẹ́ torí àárọ̀ tẹ tí mo rí fídíò yín ẹ sọ pé Àgbàlá Gabriel mo kọ́lé lọ o Àgbàlá Gabriel ló máa mi kọ́ mo ní à àti rámọ́dà tí mi ti rí tán ní mo bá wọn kọ́lé pé a ríra this will be the first time mi rí yín rí ẹ̀yin náà sì rí mi rí ní ojú ayé so mo á ń pẹ́ tẹ̀ ń sọ pé mo ń kọ́lé lọ o àbí kò yé mi ẹ tún tẹ́ sọ láàárọ̀ yẹn ṣe lè tún sọ báyìí. Hmm, wọn ilẹ̀ mọ́tò mọ́mì mi ló kọ ilẹ̀ ilẹ̀ ìyá ìyá mi ni. ok ilẹ̀ kan wà tó jẹ́ pé ìyá ìyá yín ló hmm, ok ok. wọ́n dẹ̀ ti ṣe foundation síbẹ̀. wọ́n ṣe foundation sórí ilẹ̀ yẹn. ok. àjẹsí ah, rẹ bẹ́rì mọ́ ṣe ok ṣe bẹ́rì ìyá ìyá yín àbí bẹ́rì ìyá ìyá yín. Mm, bẹ́rì ìyá ìyá tèmi gangan wà níbẹ̀ kò tí ì kíní ìyẹ̀pẹ̀ lásán ló wà níbẹ̀. ok ẹ dẹ̀ fẹ́ rẹ̀ ẹ fẹ́ bẹ́rì ok ìyẹn bẹ́rì ìyá ìyá yín kí wàá lè bẹ́ẹ̀ ṣe lórí ilẹ̀ tẹ́ná sin ìyá ìyá yín sí. òjò máa ń rọ̀ bẹ̀. òjò ń rọ̀ bẹ̀. òjò máa ń rọ̀. ok. inú rẹ̀ dá nìkan ṣe wọn ò lè dáhùn kò sí nínú òkú àwọn àbúrò mi ọpẹ wọn àwọn àbúrò mi ò lè dáhùn. àwọn àbúrò yín ò lè dárìn. ní pé ọ̀n gbọ́. ok wọn gbọ́ yẹn ò yé mi ẹ láyé wa àti rámọ́tà. kílẹ̀ ìyá ìyá ẹ̀yìn àbí bẹ́ẹ̀ lọ sí mọ́mì ẹ̀. ẹ bẹ́ẹ̀ lọ sí mọ́mì mi sí. ok ibẹ̀ náà sin mọ́mì mọ́mì yín sí ibẹ̀ náà tún sin mọ́mì yín sí. bẹ́ẹ̀ ṣé lóòótọ́ ni. mi ò mọ̀ tìyá ìyá ẹ̀yìn bọ̀ tí mo mọ̀. ìyá ìyá mi wà ní ẹ̀kẹ́ kejì náà ok ìyá yẹn wà lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn but orí ilẹ̀ tẹ̀sán iná sin mọ́mì yín sí kí wàá lẹ fẹ́ ṣe mẹ́. ẹ mo ní kẹ bá mi rẹ ni. kọ́ bá yín rẹ́ kí ni yẹn. kọ́ bá mi rẹ́ ní kíní ìgbé. ṣé sàárè ẹ fẹ́ rẹ́ sàárè ó dà ó dà ó dà ẹ rẹ sàárè oye tó ń sọ ó mi like bíi pé ẹ bá ṣe fi yèpẹ̀ bo sàárè mọ̀mọ́ yẹn kò tẹ́ wọn lọ́rùn tó wọ́n fẹ́ kán bá wọn dírẹ́sì orí sàárè yẹn ẹ pẹ̀lẹ́ṣẹ́ gbọ́ ṣùgbọ́n dídùn lè máa rántí ẹni tó ti lọ so àti sọmọta so ẹ lẹ́yìn tá máa bá yín rẹ́ sàárè màmá kọ́ kí wàá lẹ tó fẹ́ kó ṣẹlẹ̀ kí lẹ fẹ́. ọlọ́run pé ọlọ́run kí ìyá mi kọ́lọ́run tá ṣe fẹ́fẹ́ rẹ̀. àmín. ọlọ́run dìnà sí wọn. àmín. bàbá mi náà tó ti lọ kọ́lọ́run tá fẹ́fẹ́ rẹ̀. àmín. àwọn tó kù wọ́n gbé ilé ayọ̀ ilé wọ́n máa gbélé ìbànújẹ́. àmín ilé ayọ̀ tuntun ni mo fẹ́. ẹ. ilé ayọ̀ tuntun ni mo fẹ́. ilé ayọ̀ tuntun lẹ fẹ́ ilé ayọ̀ tuntun irú èwo kò yé mi. yorùbá ni ò yé mi. ẹ kò yé mi ẹlẹ́fẹ́ ilé ayọ̀ tuntun. ń pe ẹ kọ́lé fún mi o ń pe kémi náà kémi náà ń pe kémi náà kó lọ bẹ̀ o. ok ẹ̀yin náà fẹ́ kó lọ ilé tuntun. bẹ́ẹ̀ni. àǹtí Ramota ẹ ṣú ọ̀pẹ fẹ́ kó lọ lé tuntun ó yá mo fẹ́ kẹ́ ẹ ṣe kinní kan sí bí ẹni tó ń kó lọ lé tuntun mo kàn fẹ́ kẹ́ ẹ yọ kẹ́ ẹ rábára kẹ́ ẹ fò sókè kẹ́ ẹ rábára ṣe é lè ṣe ó yá ẹ yàtọ̀ kúrò bí ẹni tó ń kó lọ tuntun ó yá ẹ rábára ó yá bí ẹni tó ń kó lọ bí ẹni tí bí ẹni tí ilé rẹ ti dúró báyìí tó ń lọ lé tuntun ẹ ẹ ẹ ẹ jò dáadáa ẹ dùrà bàbá mọ́lẹ̀ ṣe ṣe múrin kọ. ẹ múrin kọ ọ ẹ bá jọ mí pẹ̀lú kí wàá lẹ mọ̀ ọ́ ṣe. àti rẹ́mọ̀tẹ̀ ní sùúrù àwọn kan sọ wọ́n lẹ̀ máa ń bú yẹn ṣé tòótọ́ ni. Ah, wàhálà tí wọ́n ti pọ̀ jù. wàhálà tí wọ́n ti pọ̀ jù ṣó tán gbogbo ẹ̀yin tẹ́ láti rẹ́mọ̀tà máa ń bú yẹn ẹ ṣọ́ra yín o wọ́n ní wàhálà abikilẹ̀ sọ́nsìn gbèsè wàhálà àwọn èèyàn ló máa ń pọ̀ mm. mm-hmm. ṣé látòní lọ ṣẹ́ni búyàn mọ́ ẹ ṣù ọ ó yẹ ẹsọ báwọn yẹn pé mi búyàn mọ́ látòní lọ ẹ sọ bẹ́ẹ̀. bó o ní búyàn mọ́ látòní yìí ló mọ. ẹ sọ lẹ́ẹ̀mẹ́ta káwọn yẹn gbọ́. mi ní búyàn láti wákàtí kan mi ní búyàn mi. wàá ó kẹlẹ́ kejì. mi ní búyàn wákàtí kan mi ò ní búyàn mi. ẹ wákàtí kan. wákàtí kan òye mi. wákàtí kan mo ní búyàn mọ́ wákàtí kan. wákàtí kan ó túmọ̀ sí pé lẹ́yìn wákàtí kan ẹ̀ tún búyàn àbí kí lẹ sọ ayé jàre àti ọmọta ó yá. ọwọ́n kan sọ pé láti wákàtí ìsìn lọ ó yẹ sọ nínú àkẹta. wákàtí kan. ẹni láti wákàtí yìí lọ. wákàtí ìsìn. láti wákàtí wákàtí lọ. ẹ ṣọ ó yá àwọn tẹ́ ẹ ti bú àwọn tẹ́ ẹ ti bú wọn pọ̀ lọ́nà yìí bó o lẹ́sìn sọ pé kọ́ máa bínú àwọn tẹ́ ẹ ti bú. ẹ má bínú ẹ ní ẹ bá ìsìn ẹ má bínú o àgbà máa ń gbà ní ẹ má bínú ọmọ ẹgbẹ́ kúlẹ̀ kó bẹ ọmọ ọyàn má rà lọ́wọ́. ẹ kílẹ̀ pé kílẹ̀ pé ẹ má sọ̀rọ̀ ẹ jẹ́ má sọ̀rọ̀ ó yá mò ń gbọ́ mò ń gbọ́. aláwọn náà lè wọ̀n kan jẹ kó máa lọ́wọ́. <laughs> ẹyin ẹyin wà kí n sọmọdé nígbà tí mo bèrè èèjà tìramọ́ta yìí máa bọ̀ wọ́n sọ pé she is close to fifty years wọ́n ní she's close to fifty years ah wẹ́ ọlọ́run ìṣẹ̀dá ọwọ́ ọlọ́run pọ̀ ògo ni fọlọ́n lókè ọ̀run àti rámọ́tà ń gbàtẹ́ wá dé tí mò ń fọ̀rọ̀ wáyé lẹ́nu wò ẹ sọ pé ẹ sọ pé mọ́mì yìí ti ń bá ilé kékeré yẹn lọ gan kí wọ́n tó kú. láti gbẹdẹ orí ìdí ń tẹ ẹ. ẹni tó mánéjì mi tẹ́lẹ̀ kò mánéjì mi mọ́. ẹni tó mánéjì yín tẹ́lẹ̀ kò mánéjì yín mọ́ níbo lẹ́ni ẹ lọ bó ló ṣe ṣẹlẹ̀. ẹni ẹnu ìgbà tó ṣí báǹkì fún mi ni. ìgbà tó ṣí báǹkì fún yín. ìgbà táwọn èèyàn rán ní kó má kó má ràn mí lọ́wọ́ yìí pé òun ti sọ fọ́kọ̀ òun pé kó má ràn mí lọ́wọ́ mọ́ kò tẹ́ ń sọ òye mi. ọkọ ẹgbà tí mi ẹni ẹ̀gọ̀ngàn ó ní kó má ràn mí ó lọ wọlé ẹ̀gọ̀ngàn ìgbà tó bá ṣe dúró ó lóun ò lè ṣiṣẹ́ yẹn mọ́ ìgbà tó tó gba tó bá mi sí báǹkì nígbà hmm. yẹn òun ló wá ń gbowó anytime. o o o ṣí báǹkì fún yín ó wá ń gbowó yín anytime. ó wá ń gbowó atm tó ṣe tèmi lọ atm tó gbà fún mi ó ti ròdì. atm tó gbà fún mi ti ròdì kí lórúkọ ẹ nìyẹn. ìyá báyọ̀ ìyá àbáyọ òun ló mánéjì ń tẹ́lẹ̀ ó ṣógbówó yín lọ ni. <clears throat> òun ló fi kọ́lé tiẹ̀ ẹ gbọ́ ṣètò tán ni ṣètò tán ni ẹ sọ̀rọ̀ ṣé tòótọ́ ni. mo máa ń gbọ́ yàbáyọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ṣé ń gbọ́ wọn lẹ́nìkan mánéèjì wọn tẹ́lẹ̀ wọ́n ní ẹni yẹn ó gbowó wọn ló gbowó àwọn sá lọ ó lágbára o ẹ pẹ̀lẹ́ àti ramọ́ta ẹ ra àánú gbà ó yẹ ẹ ń sọ̀rọ̀ nípa ilé tí màmá ń kọ́ ẹ sọ pé wọ́n ti kọ́ dé kinní kan. wọ́n ti kọ́ dé orí dented. mi gbọ́. orí dented. orí orí ibo. orí dented. dented. <laughs> àti ramọ́ ẹ gbọ́wọ́ ẹ gbọ́wọ́ bá a ṣe ń gbọ́ alátẹ̀kàn gbà á ẹ̀ẹ̀méje lábọ̀wọ́ o oya yá ẹ kú oríire oya yá tù ú ó yá fúnra yín ẹ bọ̀ mí lọ́wọ́ ó yá ó yá bá ń kọ́ ẹ ṣe báyìí tìrí ó yá fọ̀ fọ̀ ẹja dá dúró bá náà wọ́n ní màmá wọn bá ilé kan délé ẹni sùúrù àti ramọ́ta ẹni ibi tẹ́ ẹ̀ ń gbé báyìí ilé àwòrò ni pé mọ́mí ìrọ́lẹ̀ pé ilé àlàpàlẹ̀ pé àbí so ẹ wá fẹ́ kú ńbẹ̀ ẹ fẹ́ bọ́ síbi tí wọ́n sin màmá yín sí wọ́n ní ibẹ̀ náà sin màmá wọn sí màmá wọn ṣé mọ́mí yín ti ń kọ́lé yẹn lọ́kàn tó kú ni. wọ́n ti ń kọ́lé yẹn lọ tẹ́lẹ̀. ẹ́ wọ́n ti ń kọ́ lọ tẹ́lẹ̀. wọ́n ti ń kọ́ lọ tẹ́lẹ̀ ẹ sọ dé fún wa. wọ́n ti ń kọ́ lọ tẹ́lẹ̀. Mhm. kí àárẹ̀ tó dé. kí àárẹ̀ tó dé ok àárẹ̀ ló dé bá màmá ok ọdún wo nìyẹn. ah mi ti mọ ọdún yẹn o last year. last year last year ni mama wa. mọ́mí mi ló kọ́kọ́ kú tábọn mi náà tó kú. Ah, òun ló má mi ni mí Okay. O ok wọ́n ní mọ́mí àwọn ló kú. túndé ló kọ́kọ́ kú àbúrò ẹ̀ ló kọ́kọ́ kú. àbúrò òun ló kọ́kọ́ kú kí mọ́mí mi dẹ̀ ti kú tẹ́lẹ̀. ẹ̀gbọ́n yín dẹ̀ ti kú tẹ́lẹ̀. Mm. ẹ wo àǹtí rámọ́tà yìí ọlọ́run yóò fún wọn lẹ́mìí gígùn yóò rí ìgbà rẹ̀ lò nínú ayé wọn ò rí ìgbà wọn sukun ẹ má wọn ò rí ìgbà wọn lònú ayé ọlọ́run yóò mú kí ẹ̀mí wọn gùn oúnjẹ tí oúnjẹ tí ìyá òdúró jẹ àwọn ò jẹ wọn ní àbúrò wọn kú ẹ wọn ní màmá wọn kú wọn tún wá ní ẹ wọn lẹ́gbọ́n wọn ti kọ́kọ́ kú tẹ́lẹ̀ ẹ̀mí ẹ̀wọ̀n wọlé ó yá mò ń gbọ́ yín ẹ wá ní wọ́n ti ń ṣe lọ́kàn tó ṣàárẹ̀. wọ́n ti ń ṣe lọ́kàn nàbí wọ́n á ní mo fẹ́ gbé mọ́mì lọ sí ọsítù kò sí ìrànlọ́wọ́. gbàtà ẹ fẹ́ gbé mọ́mì lọ sí ọsítù mo máa ń sáré káàkiri ìgbà táwọn èèyàn dẹ̀ dáwó fún mi ìgbà tí ẹ̀ka ò bówó mọ́ wọn ò fẹ́ sọ fún mi pé nǹkan báyìí ló ṣe rẹ̀ ìgbà tí màá fi dé wọn ti kú. wọn ò fẹ́ sọ fún yín nígbà tẹ́ máa wá dé ẹ̀kan rí ti kú ok ojúlé mélòó nílé yẹn ojúlé mélòó ó lẹ́kọ́ lẹ́kọ́ wọ́n lé ojúlé mẹ́rin ojúlé mẹ́rin wà. ok ok ojúlé mẹ́rin so ẹ dẹ̀ wá ló ti ẹ ló ti dé linted ibo lẹ ló wà linted mm, linted báyìí ìdàsókè báyìí. area bó wá ní ilé wa àdúgbò bó ló wà. Mm, ilé ìyá jẹ. ilé ilé ìyá jẹ. ilé ìyá jẹ̀bú. Mm, lọ́nà sábó lọ́nà. ilé ìyá jẹ̀bú lọ́nà sábó ní Kòròdú. màmá yẹn ló ń bá wọn tọ́ màmá yẹn ló ń bá wọn ṣọ́ bẹ́ẹ̀ yẹn. màmá yẹn ló bá wọn ṣọ́ bíbẹ̀ yẹn ok ok Mama, yẹn ló bá wọn sọ bẹ́ẹ̀ kí wọ́n lè fẹ́ káwọn ọmọ nàìjíríà. estate níbẹ̀ ni. estate níbẹ̀ ẹ̀yin náà ẹ̀fọ́ ẹ̀fọ́ á máa lọ síbẹ̀. bẹ́ẹ̀ kí lè wá fẹ́ káwọn ọmọ nàìjíríà ṣe fún yín. ẹ n fẹ́ káwọn ọmọ nàìjíríà kan ràn mí lọ́wọ́ lórí pé kò sí ìyà kò kò sẹ́ni tí ó lè ràn mí lọ́wọ́ lórí náà ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo bẹ̀ yín torí ọlọ́run ẹ bá ń sọ fún wọn pé kán lè ràn mí lọ́wọ́ kán lè bá iṣẹ́ yẹn dé débìkò kán ràn yín lọ́wọ́ kán lè bá ṣe débi kan kẹ́yìn lè máa lọ sínú ilé tí mọ́mì yín kọ́ hmm, ṣá ń gbọ́ báyìí. mi gbọ́. mo ní kíyà máa lọ jẹ èèyàn méjì papọ̀. kíyà méjì. máa lọ jẹ èèyàn méjì papọ̀. Hmm, èèyàn méjì wo nìyẹn. Hmm, torí àbúrò mi ni torí ah. àbúrò mi ọkùnrin. àbúrò yín ọkùnrin kò ríṣẹ́ ó ti bímọ níbo làbúrò yín wà. àmì ah, mọ́bi tó wà ní sàmọ́ ẹ wo. ó máa ń dá wá sí ó máa ń wá sí ọ̀dọ̀ mi. ok òde fi mí lẹ́gbà kankan kó má wá sọ́dọ̀ mi. ìyẹn àbúrò yín ọkùnrin. tó hmm. máa ń pẹ́jọ́ wá sọ́dọ̀ òun pé ìyàwó òun ṣe báyìí ṣe báyìí ṣe báyìí fún òun. ilẹ̀ hmm. máa tún lówó mọ́tò pé gbà. ìṣòwò hmm. ọlọ́run máa ṣe. mi ì tọrọ jẹ. náà yin mo díẹ̀ díẹ̀ kọ́lọ́run bá bá sí mi. ṣé àǹtí yìí sọ̀rọ̀ òye o she's talking wisdom tá a bá gbọ́ ọ̀rọ̀ wọn kì í kàn ṣe àwàdà nìkan lóòótọ́ aláwàdà ni wọ́n bẹ́ẹ̀ gbọ́n tó sọ ó ní kíyà méjì mọ́ jẹ òun lẹ́ọ̀nà méjì màmá ti kú kíyà má jẹ òun àbúrò kan tó tún kù àbúrò kan lé ní báyìí. mọ́tò àwọn méjì ni o. àwọn méjì ni. àwọn méjì ni àbúrò mo ló bí méjì. ó yá n tẹ́ bá fẹ́ káwọn ọmọ nàìjíríà ṣe ẹ̀rọ awọ́ ẹ̀bẹ̀ báwọn tẹ́ bá fẹ́ kàn ṣe kí lẹ fẹ́ káwọn ọmọ nàìjíríà ṣe. ẹ kọ́kú bá mi kọ́lé mi kí ẹ mọ ilé yẹn sì kí n má padà sí jẹ. ẹ ẹ má padà sí èmi mo kàn máa mo kàn ń gbébí àmọ́ mo kàn máa máa ń jí wá láàárọ̀ fún àwọn ènìyàn. fáwọn o. n pé mo máa ń lọ máa ń dé síbẹ̀. ok ok ilé àwòrò rẹ ni ẹ dẹ̀ fẹ́ dé síbẹ̀ mọ́ ẹ wá fẹ́ kàn ṣe kí ni. wọ́n ràn mí lọ́wọ́ kó bá mi kọ́ ilé yẹn. kàn bá yín parí èyí màmá ń kọ́ lọ́wọ́ ẹ dẹ̀ ló ti dé linted. linted ló wà náà. mo àǹtí ló ti dé linted wọ́n láwọn fẹ́ kí àwọn àgbáyé ran àwọn lọ́wọ́ láti bá ilé yẹn débi kan mímọ̀ pé ọlọ́run ó parí ẹ̀ ó dàpọ̀ ní ojúlé mẹ́rin ilé tán ti kọ́ tó ti dé linted kán gbé búlọ́ọ̀kù lé kán kàn kán rẹ̀ kán ṣe wíńdò kán ṣe ilẹ̀kùn hmm, nípa orí ọ̀fẹ́ ọlọ́run kò lọ fà ọlọ́run ó gbé àwọn èèyàn dìde wọ́n dẹ̀ ràn wọ́n lọ́wọ́ àǹtí àǹtí rámọ́tà àǹtí rámọ́tà ṣe é lè kúnlẹ̀ fáwọn tó ń wòyìn online orúnkún méjèèjì ó yáyá ṣe lè kúnlẹ̀ kí ẹ ra owó ẹ̀bẹ̀ pé ó yá o ẹ ti dé ó yá kí àwọn èdè èdè kan ràn yín lọ́wọ́. ẹ̀yin fáǹsì mi ti dé o ẹ ràn mí lọ́wọ́ o ọlọ́run máa bù mí lágbóró lágbóró ní ìṣẹ̀lẹ̀ o ẹ̀yin náà ní ẹ̀yin gbogbo o ẹ̀yin náà ibi tẹ bá ti dé náà àwọn ìyá máa ràn sókè o ọmọ iléeṣẹ́ yóò ní jábọ̀ o ẹ ṣé gan thank you very much. ah kí lẹ sọ náà. thank you very much. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí i thank you very much. ah ẹ bá ń pàdé fàǹtì ramọta mo like ebo wọn yìí ó yá ẹjẹ́ á dìde ẹjẹ́ á ṣúgbà àǹtí ramọta ká lè kí wọ́n lè rẹ́bi tí wọ́n ń sọ yìí kan kó síbẹ̀ wọ́n ní ibẹ̀ náà sí màmá wọn sí wọ́n ní màmá wọn ló níbẹ̀ wọ́n láwọn kàn fẹ́ parí ẹ̀ káwọn sì bọ́ bẹ̀ wọ́n ní ìkòròdú níbẹ̀ yẹn ṣé lóòótọ́ ni ṣé kòròdú ni ẹ lóò mà orí ètò lẹ́wà Ah, ẹ ká sọ. orí ètò lẹ́wà. wọ́n ti àwọn sẹ́ni twenty thousand fún ọgbọ́n tó jẹ́. ẹ ṣe gan ni òun abisek ní o thank you very much o iléeṣẹ́ yóò ní jóná o sàlẹ̀pẹ̀ yóò ní gbẹ o ẹ ṣe gan ni mo dúpẹ́ o ẹ ṣe o. wọ́n dúpẹ́ wa wọ́n láwọn fún ọ ní twenty thousand naira god bless you ma àpọ́n mi yẹn ń sọ̀rọ̀ kan lọ́wọ́ wọ́n ní èbúté ẹgbẹ́sẹ̀ mi èbúté kanṣu mm. ta lẹ́ni yẹn ta ni àwọn ló ṣe à ń kékeré. ó dà zero seven zero five four nine zero zero seven five one ẹ máa gbé kọ́ yẹn máa wo message ẹ máa wo comment àwọn èèyàn da ìrànlọ́wọ́ bò wọ́n wọ́n ní wọ́n fẹ́ parí ilé tí màmá wọn ń kọ́ lọ́wọ́ wọ́n lójúlé mẹ́rin ni that is four rooms four rooms kan kan kan gbé blọọkù lé kan kàn án tọ́mọ̀ kan wọn á rẹ̀ wọ́n á gbé múndò wọ́n á gbélẹ̀kùn sí i àní wọ́n níbẹ̀ ni wọ́n sin màmá wọn sí. forty thousand naira sir. ó jẹ́ lo. forty thousand naira sir. géètì ti wà ń bẹ̀ géètì ẹnu ọ̀nà mo bá yín yọ o ó yá wọn ná fún yín twenty thousand sí ah, ẹ dúpẹ́ ẹ mọ dúpẹ́ ẹ mi lọ ninety thousand naira sir kí lẹ pé ẹ̀yin tẹ n kó wẹ sùn mọ níbi ninety thousand naira sir wow wow wow ẹ dúpẹ́ dáadáa ẹ dúpẹ́ dáadáa ẹ ẹ ẹ wọ ẹ má máa jẹ́ kúnlé òkun jìnnà sẹ́sẹ́ yín o àǹtí Rámọ́tà ṣe gbọ́ ẹ gbọ́ wọn. Ah, okay. Hello. Okay, ẹ gbọ́ àǹtí Rámọ́tà wọ́n ní wọ́n ní ilẹ̀ yẹn wọ́n ní tèbi wọ́n ní tó bá jẹ́ mọ́mì yín wọ́n ní fámìlì ló ní báwọn fámìlì ló ní family ló ní ẹ ṣé tí ẹ fẹ́ kọ́ ti yín ni ṣé tọ̀dọ̀ màmá lẹ fẹ́ ṣe. ẹ owó dé ni ilẹ̀ tèmi wà. owó dé níbo ní kíni. owó dé ilẹ̀. ní kíni wà ní ilẹ̀ yín wà. ṣé ilẹ̀ yín lẹ fẹ́ kọ́ ni àbí ti mọ̀mọ́. ṣe rí ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ṣe irú àwọn ẹ máa bọ̀ àǹtí irú àwọn èèyàn báyìí irú àwọn àǹtí báyìí ní tó bá wá láti ọkàn wọn ní tó bá wá láti ọkàn wọn ló máa ń da àǹtí ṣé ilẹ̀ tiyín lẹ fẹ́ ṣe àbí ti màmá tán sí màmá sí ẹ sọ dáadáa tí màmá gangan mo fẹ́ ṣe mo fẹ́ ká ẹ sọ dáadáa tí màmá gangan mo fẹ́ ṣe sà tí màmá lè fẹ́ ṣe táwọn fámìlì bá wá dé tán bá níyà nǹkan fámìlì ní kọ́. máa kó lè ṣe wọn ò lè ṣe nǹkan kan. <laughs> mi gbọ́ wọn ò lè sọ nǹkan kan. wọn ò lè sọ nǹkan kan. bẹ́ẹ̀ni. gbogbo wa la ń gbọ́n táǹtì rámọ́tà sọ o wọ́n ní wọn lè sọ nǹkan wọ́n ní wọn lè sọ nǹkan mo bi wọ́n léèrè pé táwọn fámìlì bá dé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 ṣókè ẹ̀yìn ibi ṣíṣe jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ jẹ́ ń bẹ̀rẹ̀ tí wọ́n báyìí hello orí ètò lẹ́wà hello hello ma orí ètò lẹ́wà ma yes ma àwọn náà ń gbọ́ ń bì kọ́ máa wọ́kọ̀ àti rámọ́ta wọ́n láwọn ò wọ́kọ̀ o ẹ láwọn ò wá ẹ lóo orí ètò lẹ́wà. five thousand naira god Night bless five thousand naira sir. ẹ ṣé god bless you god bless you yes sir ah god bless you hello orí ètò lẹ́wà orí ètò lẹ́wà orí ètò lẹ́wà ẹ máa pè wọlé ẹ̀yin tẹ́ fẹ́ béèrè nípa tó fẹ́ ṣe yẹ sà. two thousand ninety seven thousand sir. ẹ máa pè wọlé àti whatsapp àti nọ́mbà kọ zero seven zero zero seven zero five four nine zero zero seven five one ẹ máa pè wọlé yes ma hello sir wọ́n ní ilẹ̀ wọ́n ní ilẹ̀ wọ́n láwọn ní ilẹ̀ wọ́n láwọn ní ilẹ̀ wọ́n ní ilẹ̀ wọ́n ní ilẹ̀ yẹsà wọ́n ní ọ̀dọ̀ màmá àwọn làwọn fẹ́ ṣe wọ́n ní ọ̀dọ̀ màmá àwọn làwọn fẹ́ ṣe bóyá torí bẹ́rì màmá wọn bóyá torí bẹ́rì màmá wọn láti bẹ̀rẹ̀ ilẹ̀ tiwọn gangan If we cost a lot láti àbí láti bẹ̀rẹ̀ ilẹ̀ tiwọn láti ilẹ̀ gangan it's gonna cost a lot ó máa cost a lot so ibi tó ti gbé dókè ẹ eh, ẹ eh, eh, mi ìgbà ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ nípa táwọn èèyàn ń sọ yìí wọ́n ní ọ̀dọ̀ tí ń làwọn fẹ́ kẹ́ ẹ kọ́ báwọn fẹ́ kẹ́ ẹ kọ́ dọ̀ ti màmá yín ẹ yẹ sọ̀rọ̀ sí. ẹ èwo ló wu ẹ̀yin èwo ló wu ẹ̀yin. ẹ má kọ́kọ́ kọ́ ilé yẹn náà ti bo ẹ sọ dáadáa. máa kọ́kọ́ kọ́ ti mọ́mì mi yẹn kí tó fara balẹ̀ kọ́. ẹ ẹ tọ̀dọ̀ mọ́mì yín lẹ́tì ẹ̀ ṣe wọ́n ní màá kọ́kọ́ that means ọkàn wọn mú tọ̀dọ̀ ti ọ̀dọ̀ mọ́mì wọn yẹn èmi rò pé torí bẹ́ẹ̀rì torí bẹ́ẹ̀ torí burial ground tó wà ń bẹ̀ maybe wọn fẹ́ torí ibo ni ọ̀dọ̀ yìí yẹn wà ibo ni ilẹ̀ yìí yẹn wà. owóde ni mo. owóde mo ló ń jówóde owó díẹ̀ gbà owó díẹ̀ gbà owó díẹ̀ gbà owó díẹ̀ gbà five thousand naira ẹ̀yin tí bẹ́ẹ̀ pè wọlé máa pè wọlé zero seven zero five four zero seven zero five four nine zero zero seven five one hello hello yes sir. zero seven zero five four nine zero zero seven five one ẹ lè pè sórí whatsapp ẹ pè sórí normal call hello. yes yes ma in in in fact wọ́n lè má ṣe ọ̀dọ́ mímu wọn tán ó jẹ́ bóyá two rooms náà ṣe wọ́n láwọn fẹ́ wọ́n nílé ahoro ní ilé tán gbé báyìí bó ṣe room náà ṣe ń bẹ̀ compact síbẹ̀ ṣe mọ́ àwọn nìkan náà ṣì ni àbí ẹ̀ẹ́. Eh, ibi tẹ́ ń gbé ń sìn ẹ̀yin mélòó gbé bẹ̀ ẹ̀yin nìkan ni ẹgbẹ́ sáwọn nìkan ni àwọn nìkan náà ń gbé bẹ̀. no kì í ṣe nìkan o but nínú yàrá yẹn ló ń sọ. nínú yàrá yẹn àwọn nìkan ta ló tún wá ń gbénu lé àwọn nìkan pẹ̀lú wọn bí àwọn wo àwọn tenant nínú ilé òkè òkè so bó jẹ́ bó jẹ́ nù bó jẹ́ nù bó jẹ́ nù ilé màmá wọn yẹn bóyá torí burial ground náà fi sọ bẹ́ẹ̀ she can still wọ́n kàn lè tún a room or two room ṣe ṣe mọ̀ ọ̀rọ̀ tó ti ń sọ látàwọn àti dé wọ́n ń dárúkọ pé mọ́mí àwọn mọ́mí àwọn wọ́n ti sin wọ́n wọ́n ti kú wọ́n ṣe so hello ma hello ma God bless you ma. Ẹ ibi tí màmá wọn yẹ òbí tó bọ́ síta ní mọ́mí kí lẹ sọ lẹ́ẹ̀kan sí màá kí lẹ sọ màá mo ní ibi tí màmá wọn yẹn ó bọ́ síta ju ibi tí wọ́n yẹn lọ. Hmm. ok ma ẹ ṣé ma ẹ ṣé ma ẹ ṣé ma hello ma god bless you yes sir. ẹ̀sà torí o mo fi pé ó bẹ́tà nígbà ìgbó small thing lọ́dọ̀ ọ̀dọ̀ yín wọ́n ṣe fún wọn ìfẹ́ ìdán ṣe lé màmá wọn tó bá pẹ́ tó bá ṣe lé màmá wọn tán àwọn àbúrò àbáwọn ẹ̀gbọ́n máa dìde tó bá yá. àǹtí Rámọ́tà wọ́n sọ pé kò sí problem lórí ẹ̀ wọ́n ní kò sẹ́ni tó fẹ́ dìde. I think she's saying that because of uh, situation all these people still kankan ṣe get but because of accident like say ibi tí ẹ̀mí wọn mọ̀ ibi tó mọ̀ I don't know where to put it ṣe get. okay sir. Uh, ẹ̀ka ló máa pẹ́ ètò nǹkan ọ̀gbìn nǹkan kíní nǹkan wa ni ó yàtọ̀ sí kíní kíní. yes sir ẹ ṣe sà yes sir àǹtí rámọ́kítà ẹ gbọ́ nígbà tó kẹ́yìn níbo ló wù ọkàn yín láti gbé báyìí níbo ló wù ọkàn yín láti gbé mo mọ̀ mo ti gbọ́ àti níbo ló wù ọkàn yín láti ṣe láti láti kó parí tẹ́ mọ̀ gbé àní tẹ́ǹsọ́nsìn náà ni pé ok ibo lẹ fẹ́ kọ́ ṣé orí ilẹ̀ yín ni àbí orí ti mọ́mì mi gbọ́ mọ́mì mi yẹn náà mo fẹ́ kọ́. wọ́n ní ti mọ́mì àwọn wọ́n dẹ̀ ti ń kọ́ lọ already wọ́n ló ti deleted níwọ̀nba ọlọ́mọ ràn wá lọ́wọ́ ká bá wọn bí aṣáára méjì náà bá wọn ṣe kán kùn kán rẹ kán ṣe gíláàsì kán ṣèlẹ̀kùn káńtì dẹ̀ máa gbé èmi fúnra mi àwòbí màá fara mílẹ̀ fún mátà yìí so that wọ́n mo understand pé ibẹ̀ náà sin mọ́mì wọn sí ibẹ̀ náà sin mọ́mì ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ pé kán lọ ṣe tiwọn yẹn tán bá ṣe tiwọn náà tí wọ́n bá dàgbà tán lọ náà ta ló máa tẹ ta ẹ ta ló ta ló fẹ́ ta ló máa ta ló máa jogún ẹ̀ kó jẹ́ tiwọn náà bẹ̀yìn tó jẹ́ ti mọ́mì wọn gan náà tó jẹ́ pé ibẹ̀ náà sin màmá wọn sí it's still okay for her so ẹ ṣe God bless you ẹ̀yin tẹ́ ń support yẹn yóò dẹ wọn fún ọ ní twenty thousand bí one twenty seven thousand sir. one twenty seven thousand sir. one twenty seven thousand sir. one twenty seven thousand naira. God bless you. Ẹ dúpẹ́ làwọn tó ń support yín. Ẹ dúpẹ́ ẹ dúpẹ́ ẹ dúpẹ́ ẹ dúpẹ́ ẹ dúpẹ́ ẹ dúpẹ́ ẹ dúpẹ́. Amen. Amen. Amen. Èmi gẹ́gẹ́ fúnra mi, èmi náà máa wá nǹkan kan ṣe nínú ọ̀rọ̀ yìí. Màá débi tí wọ́n sọ yẹn, ibi tí wọ́n ní mọ̀, èmi náà ó débẹ̀ màá dẹ̀fẹ̀ kẹ́yìn ẹ màá dẹ̀fẹ̀ kẹ́yìn tí ẹ wà lókè kì í ṣiṣẹ́ nìkan ẹ̀yin tí ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wọn tẹ́ tẹ́ wà lókè bóyá òṣèré bóyá ẹ̀yin tẹ́ máa ń lọ fún street ẹ jáde bẹ̀ káwo ní tó máa ṣe ń bẹ̀ burú kọ́ ṣe bóyá turns ló máa ṣe tábà wọlé yẹn tẹ́yìn bá rí ibi tẹ́yìn lè ṣe tó pé èèyàn ní ní láti ṣe gbogbo ẹ̀ bóyá torí tiwọn so wọ́n dẹ̀ pé gbólóhùn kan wọ́n láwọn fẹ́ rẹ́ kí lẹ́lẹ́ rẹ́ náà ẹ. bẹ́ẹ̀rì mọ́ mi. bẹ́ẹ̀rì mọ́ mi yín ẹ sọ lẹ́ẹ̀kan sí i. bẹ́ẹ̀rì mọ́ mi mi kìíní náà wà ń bẹ hmm, bọ́ọ̀wù náà wà lẹ́bi báyìí. ok ẹ fẹ́ rẹ́ bẹ́ẹ̀rì bawa mi yín ẹ̀yin ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ṣé ẹ̀ ń bá wa lọ wọ́n láwọn fẹ́ rẹ́ gbogbo ọ̀rọ̀ tó notice Eh ori ori kilo dálé ori. orí mọ́mì wọn ló dálé lórí gbogbo wọn tó a ń àwọn èèyàn méjì ò gbọ́dọ̀ jẹ èèyàn méjì pọ̀ dámi ó jẹ nǹkan ṣẹlẹ̀ sí mọ́mì wọn so wọ́n tún sọ wọ́n ní mọ́mì àwọn ṣàárẹ̀ àbí kílẹ̀ sọ́ọ̀sìn. mọ́mì mi ṣàárẹ̀ kò lè wá sówó. kò sówó ń gbà yẹn ẹ̀hẹ́n ẹ̀ wá lórí àárẹ̀ ni hmm, orí àárẹ̀ ni wọ́n kúlé lórí God bless you lovers God bless you lovers adó aláwàdà ni wọ́n bẹ̀ mórí pé àwọn kì í sọ̀rọ̀ àwàdà ẹlẹ́ṣin she is emotional yeah mo lè mo lè rí ìdí lára wọn so god bless you lovers ẹ ó rí ànúgbà ẹ̀yin tó lọ́n fẹ́ lò fún wọn ẹ ó ṣe rere àti rámọ́tà ẹ tètè béèrè ìrànlọ́wọ́ báyìí lọ́wọ́ àwọn tó jẹ́ èèyàn yín tó jẹ́ fans yín tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ẹ lóo sórí ètò lẹ́wà wọ́n fún ọ ní ten thousand bí báyìí. one forty nine thousand sir. hello. one forty nine thousand. ẹnìkan fún ọ ten thousand again. one fifty nine thousand sir. twenty thousand kan ti wọlé one seventy nine thousand sir. mi gbọ́. one seventy nine thousand. àti sáwọn tẹ ẹ dúpẹ́ ẹ dúpẹ́ bá ṣe fún lówó yẹn. ẹ ṣe gan ni o mo dúpẹ́ lọ́wọ́ yìí o iléeṣẹ́ yóò ní jóná o kàlẹ́ pé yóò ní jóná. hello ma. ẹ ṣe gan mo dúpẹ́ o thank you very much. yes ma olùwàṣẹ. pápápá. kọ́njọ́ kan sọ english fún wa fẹ́ gbọ́ english. ok. <laughs> àlọ́ de àlọ́ de nù. <laughs> mi ń gbọ́ ẹ kọjú. zero seven zero five four nine zero zero seven five one ntọ́ béèrè kì í ṣe tó lọ fà kò ní ìkẹyẹ ṣe bẹ̀rẹ̀ ilé láti ilẹ̀ lọ́wọ́ sí ti má ṣe àti mo ṣe bẹ̀rẹ̀ ilé láti ilẹ̀ no no ibi tá ti ń kọ́ lọ yẹn in fact gẹ́gẹ́ bí foundation ibi tá ti ń kọ́ lọ yẹn kéèyàn kan lọ́ra dé ládé kan dẹ̀ kó wọbẹ̀ nípa orí òfin ọlọ́run ìwọ́n á lè débẹ̀ kan má ṣe gbogbo ẹ̀ tán tá a bá débẹ̀ á wò in fact àti ẹ̀ máa lọ bẹ̀ á lọ bẹ̀ àwọn náà dẹ̀ máa wà ń bẹ̀ ibẹ̀ lọ́rọ̀ ó ti dùn ibẹ̀ lọ́rọ̀ ti máa dùn we are going there we are going there hello ma orí ètò lẹ́wà hello ma hello ma one eighty one thousand sir ten thousand naira bí báyìí one ninety one thousand sir God bless you ma hello ma wọ́n fún ọ ní fifty thousand naira fifty thousand ẹ́ ẹ máa dúpẹ́ ẹ dúpẹ́ God bless you sir. iléeṣẹ́ yóò ní jóná o tàdépọ́n yóò ní gbẹ o ẹ rárá nu o ẹ rí jẹ o ẹ rí mu o. amen amen wọ́n fún ọ ní twenty five thousand naira. two sixty six thousand. two sixty six thousand two sixty six thousand. ẹ dúpẹ́ dáadáa àǹtí rámọ́tà. ẹ ṣe gan mo dúpẹ́ o iléeṣẹ́ tàdépọ́n yóò ní gbẹ o ẹ ṣe gan mo dúpẹ́ o. two sixty six thousand. àmín. Àmín. Ọwọ́ yóò máa kú òkè o. Àmín. Ẹ ẹ ó yá ẹ em inglês, English ẹ dúpẹ́ ní English ẹ dúpẹ́ ní English sista sista Ramota á dé ọ̀dọ̀ wọn yẹn twenty five thousand kan náà ti wọlé. two ninety one thousand sir. Màá dúpẹ́ tọ́jọ́ máa tẹ̀ ẹ́ owó tó ìgbà tí mo èmi náà ti béèrè pé ṣé wọ́n lè tajà ẹ sọ̀rọ̀ kan ẹni wọ́n ń gbà wọn ni wọ́n ní wọ́n ti wọ́n náà ti tajà rí àbí wọ́n náà máa ń gbà wọn ni so irú wọn irú wọn irú wọn bóyá àwọn kankan set up láti máa sẹ́ndì kankan sí wọn bóyá monthly kan máa fi jẹun wọ́n ní sẹ́mọ̀ bí mo ṣe gbọ́ wọ́n ní máa rà kúra nǹkan kan bẹ́ẹ̀ wọ́n máa rà kúra ẹ ń ṣe mọ ẹ̀dá wọn yẹ exactly so we need a ní láti sọ̀rọ̀ sí wọn àbí kankan ẹ̀dá wọn ni bó ṣe wà yìí tán bá tajà wọn lè mójútó àfi tó pọ́n lè gbàbúrò kan tí ó mójútó wọn tajà tán bá lọ bá wọn ṣe nǹkan kékeré níbi ilé tí wọ́n sọ yìí owó tó bá kù wọn á fi ṣètọ̀pù kankan wọn á fi ṣètọ̀pù àwọn kan náà mójútó bóyá àbúrò wọn yẹn àbẹ́ni nǹkan tó wà trustworthy wọn á jẹ́ kán mójútó wọn á jẹ́ kán mójútó so God bless you ẹ máa rí àánú gbà a máa lọ sí ilé wọn tó ń sọ yẹn. hello èló ló jẹ́. two ninety one thousand. wọ́n fún ten thousand bíbá yẹn. three hundred and one thousand. mi ò gbọ́ ẹ o. three hundred and one thousand. three hundred and one thousand. yes sir. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwá sì máa ti ibiṣẹ́ dé lálẹ́ wọ́n sì máa wo ten thousand ti wọlé ń bí. three hundred and eleven thousand gọ ẹ máa dúpẹ́ àti ramata ẹ má dalẹ̀ ẹ ṣe kan ní mo yóò ní dúró sáré pé yóò ní bẹ̀rù ẹ ṣe mo kú ẹ thank you very much. ẹ ẹ sọ dáadáa. thank you very much. ege. thank you very much. àti ramata ẹyin náà má bú yẹn mọ́ o. ẹ. ọlọ́wọ́ ajé ó gbọ́. <coughs> ṣáìní bú yẹn mọ́ ó yà jẹ́ nbí níbi èrè kan kọjú síbí ṣé ẹ ẹ ṣé ṣé ká bá yín débi ọ̀dọ̀ mọ́mì yín yẹn ṣé ká bá yín débẹ̀ ṣe fẹ́ ká wá ẹ ṣọ ọjọ́ ò lẹ fẹ́ ká wá. àmì tó bá ti jẹ́ monday tó wọn. ẹ kò bá jẹ́ ọ̀la kò bá monday. kò bá jẹ́ ọ̀la kò bá jẹ́ monday ibi ìlé wá lọ́la. ẹ tó bá jẹ́ monday náà. monday ṣé monday wa yaju. Odo jù ọdún tó ń bọ̀ nǹkan ọdún tó ń bọ̀. mo jẹ́ next o. Eh? kí lẹ pè é kí lẹ pè é náà kí lẹ sọ. ó ti pẹ́ jù. mo ní bó jọ́dún tó ń bọ̀ nǹkan ṣe ah. láìkẹ́ ó ti pẹ́ jù ó ti pẹ́ jù ẹ má wọrí monday à ń lọ monday a máa dé ọ̀dọ̀ wọn yes ìkòròdú àbí ah, ìkòròdú ibi sábò yẹn ok a máa lọ ok ok ok a máa ok a máa wá ẹ máa wá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn àwọn èèyàn contribute fún yín gan mo gba ọlọ́run gbọ́ nípa yẹn in tí àti ramata bá rí kílẹ̀ tó ṣú kílẹ̀ tó I will notify us in tán bá rí wọ́n ti sọ a ní láti ẹ mọ̀ ẹ̀dá wọn ẹ̀dá wọn wọn ní láti dà wọn láàmú too much irú wọn èèyàn kì í tọ́ wọn ọlọ́run gan lè bínú síyàn yes irú wọn èèyàn kì í tọ́ wọn máa ẹ̀yin tẹ bá rí wọn gbòòrò ẹ kí wọn àti ramata ṣẹwà ẹ máa ọ̀pọ̀lọpọ̀ náà àwàdà àwàdà ó dá kéèyàn báyàn ṣàwàdà bẹ̀tẹ̀ ẹ má ṣàwàdà tó le ẹ bá wọn ṣàwàdà tó le jù ṣẹ́ mọ́ irú wọn ò ní rí wọn ò ní rínú gbé nǹkan sí ìgbà tí mo rí wọn sì mo ṣe ń rí stature wọn orí fóònù tá a ti ń wò wọn wọn dàbí ẹni tó tóbi she's she's very young and uh, in fact ó yẹ bí mo rí wọn eh, ni ẹ ṣáàtì ramọta lélẹ̀ so me believe káwọn ni me believe káwọn ni so whatever we can support her with ẹ jẹ́ ká support wọn á rí àánú gbà jẹ́ ń gbà kọ́ yìí ká máa lọ hello ah networking. wọ́n fún wọn ten thousand bí o. three twenty one thousand sir. three twenty one hello ma orí ètò orí ètò lẹ́wà ma. màá fún mọ́tò ní ten thousand. màá ten thousand for anterior motor. wọ́n fún ọ ten thousand naira. three thirty one thousand. God bless you God bless you God bless you. ẹ ṣé ma wọ́n kì í ẹ kí wọn dáadáa ẹ kọ́lẹ̀ ẹ ṣe gan mo dúpẹ́ o iléeṣẹ́ yóò ní jóná ìsàlẹ̀ pẹ́ yóò ní gbẹ ẹ ṣe fẹ́ mi. ìsàlẹ̀ kí ni. ìsàlẹ̀ wọn ò ní gbẹ. ìsàlẹ̀ wọn ò ní gbẹ. yes wọn wọn ah, ìsàlẹ̀ wọn ò ní gbẹ. hello ah, hello ma god bless you ma god bless you wọn làwọn fẹ́ kí yín ó yá ẹ máa sọ̀rọ̀ ó yá. àti wàá mọ́tà ṣe wà pa. adúpẹ́ sà. à ń gbádùn fíìmù yín o. lọ́kẹ́ sà. kẹ́ kí pítọ̀ bù ẹ má máa bínú mọ́ ẹ má bínú gan ẹ má máa bínú bẹ́yẹn mọ́. lọ́kẹ́ sà. Yes, Okay, sir. Ẹ ṣe é Okay. Mọ́ mi Thank you very much. Ẹyẹ bá mi ìbọn yìí tó fẹ́ fún mi lọ́dún mi bá sọ mọ̀. Wọ́n là máa wọ́n là láti wọn. Fifty thousand naira. Ṣé mẹ̀yẹn? Wọ́n náà fún wọn ní fifty thousand naira. Three hundred and eighty one thousand. Àti Ramata máa rí ìdò ni wọ́n á rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Kì í ṣe ti ènìyàn. Ọlọ́run á tún bọ̀ darí àwọn èèyàn. Ẹ jáwé ohun tó ṣẹlẹ̀ lálẹ́ yìí. Ẹ jáwé ohun tó ṣẹlẹ̀ kílẹ̀ ọ̀la tó mọ́ à ń máa débẹ̀ ní Monday a fẹ́ lọ wo nǹkan sọ nǹkan bá wa tẹ bá gbọ́ fídíò àárọ̀ yẹn gan wọ́n ní kinní kan mọ́mí àwọn ẹ̀yìn tẹ bá wo fídíò tí mo post láàárọ̀ pé iṣẹ́ ìsinmi náà mo post ẹ̀ ó ní mímí àwọn bá kinní wọ́n bá lé kan lọ Àgbàlá Gabriel bá ń kọ́ lé mi o bá ń kọ́ bọ́ ṣe sọ láàárọ̀ mo á wò pé a ah, èmi àtẹ́ni yóò ti sọ̀rọ̀ ní báwọn kọ́ lé rẹ̀ very good bá ṣe wáyé ránṣẹ́ mo ṣe wá understand màmá wọn ti kú orí ilẹ̀ yẹn náà sì màmá wọn sí iyẹ̀pẹ̀ nìkan náà wọ́n làwọn fẹ́ kán rẹ́ kán bá wọn rẹ́ sáré màmá wọn look at what she saying kán bá wọn rẹ́ sáré màmá wọn wọ́n wá ní ibẹ̀ làwọn fẹ́ ṣe àwọn náà nílẹ̀ ta ló tán wọ́n fún wọn nílẹ̀ àbí wọ́n ní wọ́n fún wọn nílẹ̀ bẹ́ẹ̀ tí màmá yìnyẹn lẹ fẹ́ ṣe àbí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 ẹ já gbélé ká máa lọ ẹ lọ orí ètò lẹ́wà. wọ́n ń kí yín o. ẹ ṣe ta o ẹ ṣe máa o mo ń dá yín lọ́rùn ẹ ṣe o ẹ̀yin náà rán ràn lọ́wọ́ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ̀yin náà ẹ̀yin náà díje o ọwọ́ yóò ní jábọ̀ tàbí kan yóò ní gbẹ o ẹ ṣe gan mo dúpẹ́ o ah. wọ́n mọ wọ́n mọ